من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run, ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. Àtọrọ ìkẹ́ àtìgẹ̀ fún ànábíwa Muhammad Adélọ́ àwẹ̀ Ramadan 1447 ìdájì ń bẹ̀ ti lọ látàná. Ìdájì kejì lọ́bẹ̀rẹ̀ Ramadan di mẹ́rìndínlógún a wa bẹ̀rẹ̀ sí ní sáré àmọ́ wa láìláàtú lọ́kọ́dé láti lọ́yà bí túùsẹ̀ tí ń bọ̀ ọlọ́dẹ àṣekù bẹ̀rẹ̀ ọlọ́mọ jùlọ fún ọmọ lọ́wọ́ má jẹ́ káàárẹ̀ ṣe wá má kó wá fún wa lálàáfíà ilé ẹ̀kọ́ the ten group of schools kó bàjẹ́. àwọn náà ṣe agbátẹrù ètò yìí ọlọ́run bá ní ṣe àlékún àgbéga fúnlé ẹ̀kọ́ náà àmín àwọn ọmọ alálùbáríkà ní oṣù gbogbo ọmọ tó bá ti ń wálé ẹ̀kọ́ yìí àmín òbí tó bá ti mọ́ ọmọdé bíi ọlọ́jẹ́ kọ́rọ̀ wọn máa rọrùn sí ká máa sanwó léèwé nínú rọrùn gbogbo àwọn olùkọ́ tí wọ́n máa kọ́ wọn nílé ẹ̀kọ́ ìmọ̀ abánisàlékún wọn wọn abánisàlékún àlàáfíà wọn ọmọ abánisàlékún dáadáa fáwọn náà gbogbo àwọn tó wá jẹ́ olùdarí ilé ẹ̀kọ́ ìrọmọdé ààrẹ òṣè wọn ọlọ́mọ jẹ́ kí a fojú sọkọ́ kankan ní gbogbo wọn òpáìtọ̀ ilé ẹ̀kọ́ ìrọmọdé ààrẹ òṣè wọn dáadáa ọlọ́lá ìlànà ìlọ́lá tẹ́rí nítorí kò sí àsìkò tọ́pìkì tí wọ́n fún mi tọ́pìkì tẹ́lẹ̀ ló sọ ní seven hours tí ò ní parí Substitute àwọn tó mú wà ló àwà Yorùbá àti wà àdúrà ọlọ́run gbà bá a ti gbọ́dọ̀ sí àdúrà òun nìyẹn. Tẹ́rí tọ́pìkì yẹn the two substitute to Allah rọ̀bàníyà ìrìnlọ́fẹ́ká wá sọ ní jíjẹ́ ẹrúfẹ́ ọlọ́run tó pọ̀ jíjẹ́ ẹni tí ó jùra rẹ̀ lẹ́fọ́ ọlọ́run tó tọ́ sẹ́rítọ́pìkì yìí kò fẹ́ni tí wọ́n ní ó wá sọ tí ò lè bá òun lọ nígbà táwọn táwọn àfọ́ àfọ́ sẹ́lẹ̀ kankan nù wa tá à nídìí kápútọ̀ àwa ṣe ẹ jẹ́ kí mo bá ìpè tẹ́ ẹ bá fẹ́ mọ kí ni rọ̀bàníyà àkíkọ́tù rọ̀bàníyà kéèyàn jẹ́ ni ọlọ́run tòótọ́ kan màá wá fún ní sọ́mọ́rì méjì máa fún yín lónìí ìwà sàlàyé tí ó pọ̀ láàrin rẹ̀ láì ní jẹ́kẹ́jọ́ mi ọ̀pọ̀ ìfẹ́ ló ti fọ́ọ̀kì minutes lọ torí àwọn prógrámù yòókù tó wà nílẹ̀ kan láǹfààní àti ṣe sọ́mọ́rì àkọ́kọ́ jẹ́mẹ́ ẹ̀gbọ́n mi dáadáa ò èyí ni tí ìsọ̀kejì òun bàbá wa parí màá wá sọ kejì sọ́mọ́rì àkọ́kọ́ ká tó bẹ̀rẹ̀ wá sí ìní pé ìwọ tó ọba lè fọwọ́ sọ̀yà pé wàláì ọ̀rọ̀ mi dáa ju pàǹtà mi lọ jẹ́wọ́ ìgbẹ́gbọ́ tí mo wí mo dé fìlà ẹ̀rí fìlà lórí mi bóyá mo wó láwà ní mo ní ọ̀rọ̀gbà ṣòkòtò mi kò òkè ọmọkùnrin adékàgbẹ̀ mi tẹ̀lé wíìdì mo lò dáàbò mo borí mo lò nìkọ́ọ̀bù pàtó ọba lè bòrè pé wà láì túnmọ̀ sí là kọ̀rọ̀ mi dájú gbangba mi lọ ẹrú ọlọ́tòótọ́ ni kìí ṣe pé ní kọ̀rọ̀ ọmọdé olóògùn kìí ṣe pọ́ ń tà sọmọ ìyálé rẹ àbọmọ ìyàwó rẹ kìí ṣe pé tọ́jọ́ ọ̀bá ti yá ìwọ náà ti ní kan lónìí ẹ̀mọ́ ìyọ̀mọ́ mi ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ lọ́mọdé yọ̀mẹ́yẹ ṣẹ̀kó tó kù nulé ìwọ tó ọba lè sọ wípé wàláì ọ̀rọ̀ mi dáa ju gbangba mi lọ níwájú ọlọ́run kìí níwájú èèyàn níwájú ta ni ẹrú ọlọ́run tó tọ́ ni ẹjá wọnú wáàsí nígbà tá a bá wá parí màá wá fi sọ́wọ́ ní kejì kan ẹ bá ti lè dúró lórí nǹkan wà láyé ní ọlọ́ọ̀tún ọlọ́ọ̀bí àsòrí rẹ̀ ẹ jẹ́ kí n wá kàǹkan tó ń lọ bíi mẹ́ẹ̀ẹ́dógún sí twenty ìwọ̀n bá ti bá lè tàn bẹ́ẹ̀ yìí máa rush torí bá aláàfẹ́ ló kọjá àsìkò tó pọ̀. kẹ́tù bọ́ síbẹ̀ àáfàá ní ẹ̀kọ́ lọ gbọ́ yé nínú sọ́ọ̀tù aláìmúrọ̀ kùrán chapter three verse seventy nine. ọlọ́run nínú ẹ̀ka náà ní báṣàrí ayù tíyàwó lọ́wùlì kìtà àbàwọ̀lẹ̀ fúnkúmà wọn nà bú wọ́ta tó mọ̀ yẹ kúlà lè náà sì kúná ìbádá ní yí náà fi máa kún tọ̀ntọ̀ àlùyé mọ́nà kìtà káwọ́ ọlọ́run fún ká tún fún ní ọgbọ́n pẹ̀lú ẹ̀ káwọ́ sọ́dà náà bí wa lẹ́yìn ìgbà náà kọ́wọ́ sọ fáwọn èèyàn pé ẹ máa sẹ̀ ni èmi ni ẹ máa sẹ̀ tẹ́ kan ṣé kan ṣé kan tó jẹ́ èèyàn sì lẹ́yìn ọlọ́run èṣù láwọn wọn kí wọ́n ní gbogbo àwọn ẹni ọlọ́run kí ni wọ́n ẹ jẹ́ ẹrú sí ọlọ́run tòótọ́ the true servitude to Allah ẹ jẹ́ ni tí ó mọ̀ ṣe lọ́run tòótọ́.

ọlọ́run nìkan ni ẹ máa ṣe pẹ̀lú nǹkan tẹ́ nǹkan nínú òkùnfà ní ọlọ́run àti nǹkan táwọn ànábí ọlọ́run àtàwọn àròlé wọn àwọn àfà tí wọ́n ń kọ yín tí wọ́n ń ṣàlàyé ọlọ́run já sórí ni àfà ní ká tún wá lọ jẹ́ ẹrú sí ọlọ́run tòótọ́ ẹjẹ́ wo ìròyìn bíi mẹ́ẹ̀ẹ́dógún sógún kọyọkọ wà lára wa fẹ́ràn àwọn pictures quality characteristics tí wọ́n fẹ́ sọ yìí ẹni tọ́lọ̀ ń bá ní ó lè láà wa àní Allah wà láìpọ̀pọ̀ ọdúgbẹ́ lọ́dọ̀ ọlọ́run congratulations ọlọ́dún wà lára wa tí a bẹ̀rẹ̀ sí ní máa ta are you good to go number one àpá àlẹ́ni tó bá fẹ́ jẹ́ pé true servitude ọfẹ́ jẹ́ ni tó jẹ́ tọ́lọ̀ ló ń sìn lódodo kò máa wárí fún nǹkan míì lẹ́yìn ọlọ́run kí làwọn nǹkan tá a gbọ́dọ̀ rí lára rẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé yòhíbù lọ àkẹsí fàyárísù aládàwà ní àbí ìnìmá ìhà ní ìròyìn alákọ̀ọ́kọ́ ẹ bá fẹ́ jẹ́ ẹrú ọlọ́run ó nífẹ̀ẹ́ ọlọ́run jẹ kẹsí rán ti ra pé tó o bá lọ mi ò wà láì ọjà tí mo dẹ̀ ń tà ọjà mílíọ̀n thousands ni wọ́n wá ń ṣe Allahu Akbar Allahu Akbar ọlọ́run tóbi ọlọ́run tóbi kí lè túmọ̀ rẹ̀ wọ́n wá dé bí háyà aláṣọlá ọyẹ wá kírun háyà aláṣọlá ẹ wá sórí ire kẹ́ ẹ má bàa sórí ibú ìtumọ̀ háyà aláṣọlá inú torí pé a ti nímọ̀ fún mọ̀lùmọ́ a ti gbọ́ ákùsù rẹ̀ yé bẹ́ẹ̀ ìdákẹ́jì ẹwà sórí ire àtẹ́fẹ́ ẹ̀bá ti kírò ẹ̀ẹ́sẹ̀ kíni ẹ̀ẹ́sórí ibi ẹnìkan bá dé ìwọ́n bá ọ̀tà látàárọ̀ aago méjì zúrì wọ́n bá pè ó ọ̀dẹ̀ tí fẹ́ sí ṣọ́kà aládà ẹ̀kọ́ fẹ́ ra ọkọ̀ ọ́fíìsà nílò kẹ̀kẹ́rẹ́ gbogbo ẹ̀ jẹ́ three hundred and thirty seven thousand ọyẹ jẹ sáré rẹ jọ ẹwọ mọ́tò mi lè padà wá mọ́tò yẹn mo sáré sáta rẹ à ẹlọ bínú ẹlọ àmọ́ mo fẹ́ lọ sẹ́lọ̀ ọ̀gbẹ́ jẹ́wọ́ ẹ̀ sẹ́wọ́n ẹ̀ ìjọba ìdánilò ìgbàdẹ̀ ẹ̀rọ tí ọkọ̀ wá sórí wa jẹ́ àwọn àfáà sọ pé wọ́n tún lè àti wọ́n tún jọ rúrọ̀. ágẹ́sà pé ẹ̀rọ ìlú súrí òkú fi ṣe o kèsì sí ìlọ. pọ̀ yẹ́sọ̀ lò ọlọ́gbó tó wá ṣe. àfà tí wọ́n bá sọ pé èèyàn fẹ́ jẹ́ ẹrú ọlọ́run tó ń fọ́ Sẹ́ẹ̀rí ni káwá ní èdè ọlọ́run, ìjẹ́wọ́ ti sọ kàkà fún yí. Wà láì oníire ayé àtọ̀run Àdíìsì kan bẹ àwọn àfá àmọ́ sábà wọ́n ní bá ti máa ń fàlàyé ẹ̀. èèyàn máa lọ sọ fún ọlọ́run bí ẹ Àfá ọ̀rọ̀ wọn. kọ kan tí wọ́n ti tọ́jọ báyìí. kan bẹ ìwọ́ fojú wò

nínú àwọn ìwàyà gbogbo àwọn ìwàyà àtẹ̀wà ẹ̀dùn tẹ́lẹ̀ àtàwọn àfáà ní ìgádà rẹ̀ jọ bẹ̀kùnrin pátìkù àti máa kó ìwàyà wà bí ọkùnrin yìí ọmọ mọ̀tí kí la máa ṣe ṣùgbọ́n tó bá rí nǹkan kan tó nǹkan kan ayégun mo ti sọ̀rọ̀ yìí torí akwụkwọ dá ní gọ́mṣà ayégun wípé ah, á yìí dà bọ̀ á dị máa lọ tó bá rí ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì tó tù pé ah, lọ gbọ́dọ̀ jẹ ó nífẹ̀ẹ́ ọlọ́run débi pé ó nífẹ̀ẹ́ ànábì wa Muhammad sallallahu ṣùgbọ́n kan ṣe kèrò ilẹ̀ mo àtàlẹ́bí kó jẹ́ pé ọlọ́run ṣe àdánwò fún pẹ̀lú pé ẹ̀ṣẹ̀ kan ń bẹ ẹlòmíì ó lè jẹ́ ìsìnàṣẹ̀ ẹlòmíì ó lè jẹ́ ọtí kọ́ bá ti lè jẹ́ ṣíríkù pẹ̀bọ ọ̀rọ̀ àná lè yàn ẹ bá jẹ́ pẹ́bọ ni ọ̀nà ṣoògùn òun pọ̀ fọ̀ òun ṣe bá òun ṣe àtàṣe èyàn ọ̀rọ̀ àná ni o ní ti ọlọ́run ṣùgbọ́n ìyẹn lè ní ti ọlọ́run tó jẹ́ pé ọlọ́run fi ẹ̀ṣẹ̀ kan ṣe àdánwò kan mo ti rọ́mọ ìyá kan tó jẹ́ pé àbẹ̀wò òfin ẹ̀kọ́ ọmọ ìyáwó lórí application àwọn owó èlé lọ́wọ́ fi ṣàbẹ̀wò òfin ó sì léde ọlọ́ nínú bá àmọ̀ pẹ̀lú ẹ̀ kí lọ wá ń yáwó èlé fún àbẹ̀wò òfin ẹ̀mọ́ ẹ wà ní ọmọ lọ ẹ̀yìn náà máa rántí ẹ̀kọ́ lọ́wọ́ yọ kó lè ẹ̀mí ẹ̀ àbẹ̀wò kan ló ní ọtí ni tí wọ́n bá tó méjì pọ̀ wọ́n

wàrọ̀sùlà ìnáwó yòókù lọ́ha wàrọ̀sùlà. àbẹ́bí ló ti bẹ̀rẹ̀ fún èsù lọ́wọ́ nínú ìwáyà mi mo fẹ́ wò tí mo ti fi wá bá ń rẹ̀ wà lẹ́yìn ní ìfẹ́ tí ọba ní ìfẹ́ ni sọ́dọ̀ ẹ̀ ní oṣù wá pé mo tó ti mo ti ó ti fi lọ́wọ́ èkó ọlákùnrin german fọ́ sílẹ̀ níjọ́ tí ó kù ojú ọ̀nà ẹ̀jẹ̀ á wọ́n pàṣẹ ìgbà wà lẹ́yìn wà àdìjẹ náà straight láì lèsì ẹwọ tí tó wá ọ̀rẹ́ tó nífẹ̀ẹ́ ọlọ́run ibi tí bọ̀bọ̀rọ̀ lọ tó wá ń se nǹkan tí ọ̀tá ìfẹ́ ọlọ́run ní yóò jọ padà sí ilẹ̀ ní nǹkan ó yáwó èrè ọ̀dà ń bóra ní ọlọ́run ní ọ̀dá o tó wúwà tí ọ̀dá o lébi ọlọ́run tó kàn ẹwọ́ sàádé yìí fẹ́rẹ̀ ni ó mú sí ìyá kalẹ̀ pé ẹ̀jẹ̀ ní ànàbí ó tún nà tọ́ba tó rí tọ́da lọ fún ànàbí ànàbí ní máa ó ọlọ́run ìfẹ́ ọlọ́run tó ọ̀padà pọ̀ sílẹ̀ ọwọ́ akú lẹ́ni tọ́lọ́run sí láyà àwẹ̀ làǹgbà ìní ìṣẹ̀ṣẹ̀ ti bá já ń kọ́ mọ̀ ní wà wá ọ̀làǹdí àgbègbè tó dòdòdó tí mo lọ ra kápítà kìrìn kí ló tí mo wá kíkì gidi àfà tí mo bọ́ tọ̀rọ̀ lórí ah, àwẹ̀ ń tí mo sọ pé ìgbà àwẹ̀ ta lọ́ fẹ́ mọ̀ ẹgbẹ́ lọ́wọ́ tí a jì wọ́n lọ́wọ́ ìbájẹ́ twenty million wà láì bá jì hundred million kọ́kọ́rọ́ kúrò á lọ. lọ torí pé kì í bá lọ ọ̀rọ̀ torí sábàkà láti ń lọ ara ń táàbì wà lùjẹ́ náà ní wà ó jì ẹgbẹ́ òṣè point one ṣé máa sọ. point two yòókù nàbí Muhammadan àfáà ní fàyúrọ̀ mọ̀kùtẹ́dì àbìnàbí ìsàlálà rẹ̀ sọ̀nà tó bá wá rẹ̀ ní nǹkan kejì yóò lè bẹ ànábì wa Muhammad sọ̀rọ̀lá rẹ̀ sọ̀nà ọ̀rọ̀ àrẹ tọ̀ yóò mọ̀ tẹ̀lé súnà ànábì tẹ́rí ẹjẹ́ wà ọkọ̀ kò sí ẹni náà nù wà tó sọ pé òun rí eighty ìgbà ọkàn mi lẹ́jọ́ ọgbà gan wà láì ní kódà ẹni tí ó gba fifty ní súnà wà láyé ni ọlọ́ọ̀nẹ súnà ànábì pọ̀ tí bá bẹ̀rẹ̀ súnà anabi lórí pé a jáde lé mélòó láàrin ló bẹ̀ ẹni fún yá tí bá máa wà sẹ́rẹ̀ rẹ̀ àṣẹ súnà kan lélẹ̀ súnà kan lélẹ̀ ọ̀fẹ́ wo mírọ̀ lásán ọ̀làdùn àti ara súnà yẹn wọ bàtà ọ̀làdùn àti oṣù jáde ọ̀wọ́lé ọ̀fẹ́ sùn ọ̀fẹ́ wọ tọ́lẹ̀ kákọ̀ wà nínú òmúra súnà bẹ́ẹ̀bẹ́ nínú oúnjẹ súnà bẹ́ẹ̀bẹ́ afẹ́ mumi súnà bẹ́ẹ̀bẹ́ afẹ́ sùn súnà bẹ́ẹ̀bẹ́ ọkọ̀ àti àwọ̀fẹ́ súnmọ́ra wọn súnà bẹ́ẹ̀bẹ́ afẹ́ sínú àwẹ̀ súnà bẹ́ẹ̀bẹ́ afẹ́ jẹta lọ́dọ̀ wá bí a máa ń fi èso dàbí náà sínú yàrá ara súnà ní ká tó jẹ dàbí náà ní fáàrí èmi jẹ dàbí náà fáàrí lónìí nígbà táwọn ẹ̀ ti bẹ̀rẹ̀ kọ̀ọ̀fẹ́ ìdíjọ́ kan tí ìmì jẹ dàbí náà fọ́ fáàrí torí gbogbo ojú ara mi kàánú àdínsì súnà ní pé ẹ máa jẹ dàbínú sáàrì ẹ tó máa jẹ ní kéré o ìsinú ọ̀pọ̀lọpọ̀ súnà ìtawàgán bá tún ẹdẹ tó kọyé súnà kan ní ẹsẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ máa rìn láì wọ bàtà mo wá ń ka analysis medical perspective sẹ́ẹ̀rí ká ẹ máa rìn lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí bá ń sọ pé kọ́ ọ máa rìn sẹ̀lẹ́kì nàìjíríà ò sẹ̀lẹ́kì wọ́n sọ lápẹ̀rẹ́ ń pè títà jù bẹ́ẹ̀ lápẹẹrẹ tẹ́lẹ̀ gà lálẹ́ ìdíbi títà ọwọ́ àgbẹ̀fẹ̀ mo lè kọ́ bàtà mi bẹ̀ bí ìṣẹ́jú méjì kí n ṣe òbí débẹ̀ wọn mo tó wọ bàtà mi ìwọ̀n bá kí direct lẹ́ẹ̀gì mi kọ́ máa kalẹ̀ ó ní medical benefit anabi máa ń fẹ́rẹ̀ lẹ́sẹ̀ pé yóò sin àwọn èèyàn anabi ò ní wọ bàtà ẹnu olè rẹ̀ sí títì bẹ́ẹ̀ o bẹ́sẹ̀ rẹ̀ ṣe ń kan yè pé ọlọ́run ẹ̀rí wèrè máa ń bò mí ni wọ́n máa ń bò ẹsẹ̀ lẹ́kọ̀ọ̀kan ọkàlẹ́mọ̀ ọ̀rọ̀ bàtà kìí ṣe kó òwúrọ̀ bàtà ọlọ́run ti wá ń ṣẹlẹ̀ sọ̀rọ̀ ó ti rógun ó ti rógun dọ̀rọ̀ aborí lò tó ẹ̀kọ̀ọ̀kan lápẹ̀rẹ̀ ànábì máa ń ṣe bẹ́ẹ̀ tí ò ní ṣe kí ni o yọ kẹsàn ṣe rìn díẹ̀ súnà wá ń pọ̀ lọ́ba ìwọ tó ọba fẹ́ jẹ́ ni ọlọ́run tòótọ́ ó ní fẹ́ ta ni o ànábì ó ní mélòó tẹ̀ náà ṣe máa ń sọ ẹlẹ́kẹta ìwọ́n tó bá fẹ́ jẹ́ ní ọlọ́run nọmba tírì ó lè fẹ́ kùránì jẹ́mọ́ kí ní jẹ́ kùránì ṣé báyìí àbí dísánárì ọ̀rọ̀ ọlọ́run bóun ló ṣe lè fi ọlọ́run tó kó yọra kùránì ẹlẹ́kẹrin òun nìyẹn ẹlẹ́kẹta nìyẹn ẹlẹ́kẹrin nínú àwọn nǹkan tẹ́ẹ̀ fi mọ̀ pé ẹni yìí ẹni ọlọ́run ọba àlekè ọlá ni yóò yí wà yóò kíbùlì ìmánà dákìlà náà sí i àbá lẹ́lẹ́kẹrin ẹ bá fẹ́ jẹ́ ní ọlọ́run tòótọ́ ìmánì ìgbàgbọ́ òdodo nínú ọlọ́run yóò máa wà aláìsí ìgbàgbọ́ òdodo rẹ̀ ọmọ wà láláàyè torí pé àlì ìmánù yẹ̀zídù wàyẹ́kùs yẹ̀zídù kìkọ̀ọ́ wàyẹ́kùsù bílímọ̀ á sí

ẹlọ mú àwọn oṣù yòókù tí ló lè wọ kò báyìí ṣùgbọ́n àwọn tó ń bẹnu àwọn sálà tí mo ń jọ tí ò jẹ́ ọmọdọ́ ìmọ̀ ni wọn tó ti gàrí ẹni tó bá fẹ́ jẹ́ ẹwú ọlọ́run tòótọ́ kò gbọ́dọ̀ jẹ́ kí ìmọ̀ ni ò kú ẹni tí mọ́ni rẹ̀ bá kú apá ọlọ́mọdé mọ́ni wọn kú wà láì tí mọ́ni bá kú wọ́n pè wọn èyí ó ti máa wo beneficial kò ní lọ́kì kí ni? kò ní lọ kírun ẹni tí mẹ́lẹ̀ rẹ ti kú obìnrin mùsùlùmí yóò kú ní ọpẹ́ yóò máa lọ ọ̀tá yóò dẹ̀ ti gbogbo bá yàlẹ̀ yóò wọ̀ sọ gbogbo ìmọ̀lẹ̀ ti kú ni kódà nínú àṣà Yorùbá yóò béèrè òhù gbogbo àwọn ìbò rí ìdí kù yóò béèrè sọ gbogbo àtàwọn èbó ni ẹni tí mẹ́lẹ̀ rẹ ti kú ìlọkùnrin dábí yàwó àdìmọ̀ yàwó yàwó wọ́n tó wá yà fídíò yóò tó wá gbé sí tàbí kó WhatsApp playboy tàbí kó gbé Facebook àwọn àbá rẹ̀ tó dà àbá tó ṣe obìnrin bu àbá o sọ̀dí kọ́lọ̀ bá ti bọ̀rọ̀ kẹ́ torí náà àwọn tí máa fa kí òkú tàbí tó dínkù ọ̀gá ń bẹ̀ ní ẹ̀sẹ̀ mọ́jẹ̀ kí máa ní kú mọ́jẹ̀ kí máa ní mọ́jẹ̀ kí máa ní kó dé bá ìmọ̀lẹ̀ wa jẹ́mọ́ sẹ́ǹtà ní lọ́wọ́ àwọn àlẹ́ tó bá fẹ́ jẹ́rú sí ọlọ́run tòótọ́ yẹ kú mòbílí wá the true servitude tí ń ṣe lọ́ọ̀tọ́ ara tó kọ́ sínú ni pé àwọn tó bá jẹ́ obligatory aspects of the religion àwọn tó bá jẹ́ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn ní ká gbàwẹ̀ Ramadan ọmọ gbà ọ̀rọ̀ yẹn ní ká kírun ọmọ kírun ọ̀rọ̀ yẹn ní kóbìnrin ó lò sáàbù ìwọ tí wọ́n lè rè òbí ìgbé tó jẹ́ pé tó gbé ní sáàbù mọ̀ pé ó wà níbi KG1 ó sì lọ sí yunifásitì ọmọ wa lọ díẹ̀ díẹ̀ tó bá yá ó kùmà dọ́gbọ́n bu ọrùn tó bá yá ọmọ ìgbà yá tó bá yá ọmọ ìwọ̀sọ̀kọ̀ kan rẹ̀ tó bá yá ó kẹ̀ lábàlá àmúra òtí pàǹtì ń bẹ̀ ọwọ́ àjọ pé èdè ìdè bá fẹ́ jẹ́ ní ọlọ́run tòótọ́ ọgbọ́dọ̀ ibi aláìsí kó fọwọ́ yẹpẹrẹ mú àwọn tó jẹ́ ẹgbẹ́ wà rò pé ọ̀rọ̀ rẹ̀ tó máa wájú ọlọ́run àwọn ọ̀rẹ́ yẹn ń ń gbà mí níbi tọ́rọ èèyàn bá ti ní àbùjẹ ìjẹkù wọ́n wá ti náà fílà páàkì ẹ̀ ó lè wọ àlùjàn náà ọlọ́dẹ àwọn àlùjàn náà ẹjọ́ ẹgbẹ́ abáni tó ṣe àkíyèsí àárín yìí fẹ́ẹ̀ bá dé kàbá yìí nọ́mbà tí mo dé nọ́mbà five mo dé mo ti sọ márùn nọ́mbà six mo fẹ́ sọ nọ́mbà six tá a sọ̀rọ̀ the true servitude to Allah yẹ kúnnù mú kúlì sọ́nù kọ́ọ̀sì dáníkúlì àmàlì yìí wájá lọ ìbàálá bẹ̀rẹ̀ sábà fẹ́ jẹ́ pé tọ́lọ̀ nìkan ló jẹ́ lógún fẹ́ nọ́mbà 6 ni pé sincerity of intention àníyàn rẹ̀ gbọ́dọ̀ jẹ́ tọ́lọ̀ gbogbo tó bá ń ṣe jama tọ́bá ní ọwọ́ àti wá àti ọwọ́ àti nítorí tọ́lọ̀ tọ́bá ní ọwọ́ fún pta ọwọ́ nítorí tọ́lọ̀ tọ́bá ní ọ̀nà àbá gbogbo nǹkan tá a bá ń ṣe wà láìjẹ́ àṣẹ nítorí níjọba wọn bá fún wa á dùnú pé a ṣe nítorí ó kéré sí ẹ̀sán tọ́lọ́ ó ṣe o se ó ṣe fún wa ní ẹni tí ó lè máa ṣe nǹkan nítorí ibi ẹnìkan ṣé ṣe nǹkan nítorí ayé ẹni tí mo ti ṣàkíyèsí àbá tí mo ti

ọwá síbi tó kó lẹ́tà sí lẹ́tà parí táwọn èèyàn mọ́ wá fún ọlọ́wọ́ over twenty letters. ìjàmbá ọba bí mo bè ṣé ìjọba fún èèyàn twenty ní fifty thousand èyí tẹ̀ mọ́ máa dùn ṣé one million kan láàrin ọ̀sẹ̀ kan. ìwọ́n fojú òfin tó pọ̀ kéré sọ ọmọ ibi àwọn tó fún. ṣùgbọ́n ìjọba bá ti fẹ́ máa ṣoore ìjàmbá tó ṣe torí ta ni torí tọ́lọ́. nọ́mbà sẹ́mù ẹlẹ́keje ara ń tẹ́ kí mọ̀ the true servitude to Allah òun ni pé dá ìmọ̀ zikir lillah láyé sọ́rọ̀ ìfánàwó wà láyà mọ́lò dé sọ́rọ̀ láà subhanahu bá fẹ́ jẹ́ gbogbo ìlú wà ẹ̀ àbá nínú nǹkan gbogbo àyọ́ ọlọ́run ọlọ́run ó wọ́n ka a àárọ̀ kódà ẹni nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn ìyàtọ̀ ẹjọ́ kò àwọn ọmọ ẹyẹ màá ju lọ kọ́ lẹ́kọ́ wọn òyìnbó náà ti kọ́ wọn sùkúù bí. sábà kú kí zúrì ta àṣkárù rẹ̀ ká lẹ́yìn wọn ṣe. ara àwọn oore tẹ́ẹ̀rì ló ń gbọ̀ torí pé ń dàbí ẹ̀rùn bí ilé ìmọ̀ ìlú mi o olúyọ̀ ní local government ti sọ̀rọ̀ yìí mo wà ní àwọn coordinator amity olúyọ̀ ní afá wà ní ọlọ́run gbàdúrà wà lólúyọ̀ ní ìsìn ajẹ́pàwọ̀ àfá àfá ń ṣe dáwà àárín ṣe kí ni àárín dákẹ́ ládùúgbò tí wá tẹ́mi tí wá ní ìsìn ee mo sọ skul kírísítẹ́nì méjì mẹ́ta mẹ́rin márùn-ún àdánwò ti dé bá wọn ọmọ ti yòó kódà wọn ti kúròsì kan dáhùn báyìí ìgbà téèyàn bá níyàwó kan ọmọ mẹ́ta bàbá tèmi níyàwó méjì ọmọ kékeré

ẹni òṣìṣẹ́ tó wọ́n bí congratulations kan bá ń pẹ́ lọ́dọ̀ ọlọ́run ara tẹ́yìn ó ṣe jẹ́rú ọlọ́run àwọn ọmọ yẹn ọkọ̀ ń bì ọgbọ́dọ̀ jẹ́ tí ọmọ náà ti ọlọ́run àtàrù àárọ̀ àtàrù ọ̀lẹ̀ ẹ̀ prayer before eating prayer before sleeping prayer kìíní kankan ó yẹ kẹ́ ẹ sọ wọ́n èyí ọlọ́tọ̀ ṣùgbọ́n wọ́n ní ọlọ́run tàwọn lẹ́sàn-án rẹ lórí ẹ̀ ẹ̀yin òbí náà ẹ̀wá ìmí ìbẹ̀tẹ́ ẹ̀mà òbí dìdì èyí àmọ́ ló fọ́wọ́lá wábì wábì ọmọ ẹ̀yin òbí yọ̀ọ̀ fẹ́ ẹ̀mà wọ́n lọ́kọ̀ nílẹ̀ ìgbà àtọ̀mọ́ ọ̀yà pàkí ń gbọ́ ẹwà tọ́gbọ́ gbogbo òrò ẹ ti fi ní ẹwẹ́ jù ọmọ pé bí ìfọ́ àwọn ọ̀lẹ́ tó ọdún jẹ́ ni ọlọ́ yóò máa ṣe ìbàdà yóò kírun lásìkò yóò gbàwẹ̀ lásìkò yóò ti làwọn àkùnrin ní lásìkò yóò ṣe náà sílò òkú lásìkò gbogbo àwọn ẹ̀jọ́ ọ̀sẹ̀ tó yẹ ká ṣe yóò máa ṣe kò sí gbọdọ̀ sọ ìlà sẹ́sọ fún àwọn kan ní àwọn mùsùlùmí wa náà tí wọ́n ń tara wọn jẹ wọ́n wà ní kí tí ó wà wọn tó fún àwọn lọ́wọ́ orí ìdílé àwọn ti wà sọ́lá àwọn ọ̀gbọ́dọ̀ ṣe náà mọ́ ẹ ń bá sọ bẹ́ẹ̀ fún ọ wà láyé ọfẹ́ sọ́dọ̀ lórí lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ tó dẹ̀kọ́ yẹ pàkótọ̀ lọ nínú súrọ́tù lè ṣíjì Quran 15 parí ẹ̀ wà àbúdì rọ̀bàtà àṣà ìyá ọba ọba torí náà ẹmọ́jẹ̀ ní ìfọ́ ọ̀sẹ̀ wá o a mọ̀ náà lọ òun tó mi àáfàá níbi true servitude to Allah àmì títẹ́ tí ó mọ̀ ẹsẹ̀ náà tòótọ́ ara rẹ̀ náà ni pé kẹfíru taubati wọ́n ìnábàtì wọ́n rùn jórí ìlànà èèyàn gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó máa tún bá níbi ẹ̀ṣẹ̀ rẹ̀ fẹ́rí kò sí ẹni náà nínú wa tí ó sọ pé òun ẹ̀ṣẹ̀ ọlọ́run wà láìní mò ń tọ̀ pé ah, èmi màlẹ́kà ní nípa ló fún yíjà máa Number one ẹni tí èbá jọ nọmba two ẹni tí èbá mumi nọmba three ẹni tí èbá sùn nọmba four ẹni tí ò níyàwó tí ò lọ́kọ tí ò lọ́mọ tí ò lẹ́bí tí ò lára ọ̀dà sódáǹdì olórí ibú ìkejì ara rẹ̀ tara nìkan mẹ́rẹ̀ ní ẹran ọ̀sán náà wa àwọn mẹ̀lẹ́kà àwọn èèyàn fẹ́ lọ́wọ́

ó ní kúlù bà ní ádámà kọ̀pọ̀ kúlù bà ní ádámà kọ̀pọ̀ gbogbo ọmọ ànábì ádámà ẹlẹ́ṣẹ̀ ni wọ́n alábìsẹ̀ ni wọ́n wà kọ́ ìrìnlẹ̀ kọ̀pọ̀ yìí ná àtàwọ̀ àbù ẹni tó wá dáa jù òun lẹni tí máa túbá tí máa tọrọ àforíjì ẹjá fọlọ́ ganlẹ̀ láàrin ara wa gan wà láìpẹ́ èèyàn bá sí ọ èèyàn sí ọ èèyàn méjì sí ọ ìkan ni oh i'm very sorry i know i've harmed you i know i've hurt you please forgive me apology ìkéde kí ni ẹ ti máa ṣàkàrọ ọkọ kí ni ṣàkàrọ orí ibu ní bẹ́ẹ̀ ṣe tábàkọ̀ foríjì ní àwọn méjèèjì ṣèbí ìtọ́mẹ́sẹ̀ rẹ̀ lẹ́sẹ̀ ni sẹ́rínú ọlọ́run máa dùn ká máa túbá rọmọdán látó wáyé sẹ́wọ̀n pé oore tó ga jù rọmọdán láìláàbù lè kọ́ dírì àwọn àmọ́ òru tí ọ̀jẹ̀ kálá ọba ti ẹ̀wà àmọ̀gán ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ká bọ̀sọ̀ pé Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni tó bá jẹ́ pé gúlà tó bá jẹ́ pé màámù fẹ́ pọ̀ tó jẹ́ pé ọ̀n sọ all of you fa'fu wa jẹ́ bí olórí ẹbí ní òníyàwó láwọn lánìyàn rẹ múyàwó rẹ mọ́ lánìyàn rẹ máwọn ọmọ rẹ mọ́ kó fi jẹ́ pé inú ilé yín ọ̀jẹ̀ lé tọ́lọ̀ ó ṣe ní o tí ó forí jẹ́ yìí àti tọ́lọ̀ ọba tó fẹ́ jù lóòrù pé ọlọ́run i'm very sorry oh allah forgive me wà láìní ọlọ́run máa dùn tó ọba ṣe ń tí ọ̀dà owó nìkan lọ́wọ́ torí jẹ́ ọ anábì wa Muhammad sallallahu alaihi wasallam kèé ṣe nǹkan tí ọ̀dà ìtọ́jà ní máa ń ṣe anábì ọwà ṣe astaghfirullah nínú ìwáyà mi astaghfirullah wà túbi anábì ó ṣe ó kéré jù either seventy or hundred kó tó wà ní àdìsí lójoojúmọ́ ẹ bá fẹ́ jẹ́ ní ọlọ́run tó sọ ó kéré jù ẹ̀jẹ̀ á máa ṣe astaghfirullah seventy tàbí hundred kápíkọ́sì ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àbá ní the true service to Allah amiru bil wa nahyan munkar wa hafizu li another point yóò máa pàṣẹ dáadáa yóò dẹ̀ máa kọ aburú fáwọn èèyàn ìwọ bá a bá ti rí pé ìwọ ló ń kúrò mọ́ ti aburú ládùúgbò èèfẹ̀rú ọlọ́run tó tọ́ tó bá ní wọ́n da àdúgbò ìwọ lábàá ń bẹ̀ tó bá ń ṣe kánífà ìwọlá máa bá ń bẹ̀ tí wọ́n bá ń ṣe nǹkan burúkú ládùúgbò ìwọlá bá ń bẹ̀ tó bá láwọn obìnrin àdúgbò ẹgbẹ́ kí lọ́kọ́ òfè ìwọlá ọjà mẹ́ra wọn ń bẹ̀ tó bá ní wọ́n jí oúnjẹ lóde pé à à à tẹ̀lé ẹlọ́kùnkú láì ní ìsè tó bá ṣe wá di pé àwọn ohun mẹ́jọ lójú ọ wà nù wọn gbogbo àwọn ìwà abúlé ìwọ bá ọjà délé òun ní gbàtẹ lọ́wọ́ ọkọ rẹ̀ ìwọ náà sí nínú ẹni ọlọ́run tòótọ́ tó lẹ́ni ọlọ́run tòótọ́ yóò mọ̀ sọ báwọn èèyàn pé ẹ ṣe dáadáa ẹ mọ́ sàbúrú yóò dẹ̀ máa sọ háàtì bọ́ọ̀lù lẹ́kùnkú dìlà yóò máa sọ ìwọ ọlọ́run ọba àlejò ọlá ó kú sí ìṣẹ́jú márùn-ún tí mo ní nítorí gbogbo táìmù lọ́dọ̀ mi ọ̀dà ẹgbẹ́ máa rọ́ọ̀ṣì lọ. afẹ́ lẹ́ni ẹ wàlà amẹ́lì bìí yẹ́tìmọ́rú bẹ́yìnà máa bá lè ilmi wàlà amẹ́lì bìí yóò mọ̀ wá gbogbo yóò lè já afọ a. mọ́mọ́ tí ó bẹ̀rẹ̀ tó tó máa kéwù olóòtú tó lè lẹ́gbẹ̀ẹ́ àwọn àfà àti wa ṣùgbọ́n bó ṣe wò ó burú ẹ máa lọ wá bó ṣe wò ó burú ẹ máa gbọ́rọ̀

afọ alára fún sábídí fún ọlá ẹni tó fẹ́ jẹ́ ni ọlọ́run tòótọ́ láyẹ̀ bí òdí ilẹ̀ wúbi àárọ̀ bí ilé ilẹ̀ níyá pẹ̀rọ́ntọ̀n kò ní fa ẹ̀sìn rẹ̀ nítorí ayé ẹni lọ ni ọ̀dọ́ lónìí wọ́n ti di yahoo ọ̀pọ̀lọpọ̀ wa ẹja mójútó nù lé wa ọlọ́mọdé ọmọ wọn di yahoo ni o lè para fún ní jẹ́ yahoo tó bá ní kí ni yóò bá yahoo ẹlẹ́mi mi tún fún ní ẹ̀kọ́ òtù ní kí mo fẹ́ yahoo o lè para fún sẹ́kọ̀ tó ju ọ́dárì o lè lọ o lè gidi o lè lá o lè burúkú olórí ibú o lè ìtumọ̀ yahoo ẹni tó jáde jáde ó tó lọ fún àǹkan lórí kéde ó tó lọ fún owó olówó lórí íńtánẹ́ẹ̀tì ọlọ́gbọ́jọ ni wọ́n jẹ́ yahoo pẹ̀lú àwọn tó ń ṣe yahoo tó bá farabalẹ̀ ní tó bá ilé náà ṣe yahoo tó lówó lọ ó túmọ̀ sí pé nínú kádàrá rẹ̀ ọwọ́ àmì ẹ̀sìn ó ṣe kí ni ṣe kàtọ̀ náà lálẹ́ ẹ wá máa wo pé báwọn ọmọ bẹ́ẹ̀ di yahoo wọ́n bẹ́ẹ̀ di lọ́hùn àwọn ọmọ yahoo ti máa bá ńlá òògùn ìka ló ń kọ bí abí ajọ́ mo ṣe àlòyé ṣe gúrùkù ní òní ó sì gbé mọ́tò owó lálẹ̀ ọ́dẹ̀ nǹkan èyí àwọn ọmọ fẹ́ dì lọ́n wọ́n fẹ́ dà lágbára kéèsì àìmọye kéèsì ló ti dọ́dọ̀ ní tèmi gáàndù ọmọ èsì wẹ ọsẹ wà lẹ́ ọmọ tó yẹ pé ọmọ ẹlẹ́sìn gidi ẹni ọlọ́ bàbá àtìyẹ àfà ibi tó wá kó pamọ́ sí bàbá kẹ́ẹ̀wá nǹkan kan ni bàbá bá bá ọkọ̀ ẹlẹ́à wọ́n lágbára ni ojú ayé ò lẹ́ka wọn ìyọ̀nú ayé ni ìyọ̀nú àgbà ni gbogbo àwọn àdánwò ló ti wọnú ọlọ́fẹ́jì òde ní ilé wa àwọn èèyàn ń pa ẹ̀sìn wọn torí ayé aláwọ̀ lọ jẹ́ ẹgbẹ́ ògbóni náà àfàwọn ẹgbẹ́ kálukú ń ìtẹ̀jẹ́ aṣọra àwọn ń bá fẹ́ jẹ́ ẹni ọlọ́run tòótọ́ من صبر وتواضع وإيثار وأوفي خير المسلمين والكرم والإنفاق إلى غير ذلك. ẹ bá fẹ́ jẹ́ ní ọlọ́tọ̀ọ̀tọ̀ ó gbọ́dọ̀ jẹ́ ní tiwa rẹ̀ ọ̀dà ìwà rẹ̀ gbọ́dọ̀ dà yóò ní sùúrù yóò ní tẹríba yóò ní pé àwọn yòókù yóò lawọ́ yóò mọ náwó sójú ọ̀nà ọlọ́ọ̀ àti gbogbo òwà tó bá dà àáfàá níyẹn nìkan tó kọ́ fẹ́ẹ́rẹ́ ń bá fẹ́ jẹ́ ní ọlọ́ọ̀tọ̀ọ̀tọ̀ yàtà àfà bí àfàbílò tó wá sí làásánà fi tàríkì ìsìlámi nínà sọ̀hábàtì wà tàbíìn wà sábàtì sọ̀ọ̀lẹ̀ ẹ bá bẹ́ jẹ́ ọlọ́ọ̀tọ̀ ó gbọ́dọ̀ ní orí mọ́bẹ̀rù àwọn ohun ní ọmọ òkọ́ sí fẹ́ẹ̀rí lónìí ẹ̀yìn òbíbẹ̀ ń sáré gbáńdọ́ ẹ̀fọ́ rẹ̀ láwọn ọmọ ní secondary school lọ́wọ́ ẹ̀ ń sọ wọn dolórí ìlú ọmọ ẹgbẹ́ sírí òtí ìdòlò 100 kódà ọmọ yín tó parí ẹsẹ̀ kiri tó wà gbèsẹ̀ kè tó lọ hundred pound níjẹ́ tọ́wọ́ wá lágbèsẹ̀ tọ́wọ́ fẹ́ lọ hundred pound ẹ̀ tó wá sí ìpè ẹ̀ dáhùn wà láì fún àmì lọ ìwà tẹ̀lé tó rí hundred pound ní ìmọ̀ ọ̀rà fún ọ wà láì orí ìfúgbò gbére ọlọ́wọ́ ìjà àdàmọ́ ìwọ́n máa ní orí ibú jàǹdàmà mo gbélé ọlọ́wọ́ yìí bóòlù òde ní fi wọn jàǹdàmà àlùjànnà mo tún pọ̀ yìí bóòlù òde fi wà àlùjànnà Jẹ̀mọ́ lẹ́yìn méjèèjì kí ló tó kù mọ̀. Ìwà àjọ lè pé tọ́wọ́ jẹ́ pé obìnrin ló fi ń bá ṣe fídíò kọ́ọ̀lù. Ọlọ fi ń ṣe yahoo. Oòsùn máa ó fi lọ bá táàtì lẹ́ ń ṣe fídíò kọ́ọ̀lù. Lẹ́ ń wo bá yàrá yín lẹ́ ń gbé fóònù sí sọ ẹ̀kọ́ ẹgbẹ́ so ibú lọ́dọ̀ ọlọ́run. Ọ̀rọ̀ ni òní kò fẹ́lẹ́ pé ìgbà míì. Ṣùgbọ́n tọ́wọ́ jẹ́ pé ó fi ń download wáàsì. Ó fi ń ṣe àwọn àti àwọn ó fi ń communicate ní fọmọlúwàbí bọ́yá oní bísínẹ́sì kan tó ń ṣe ọlọ́run ọmọ iye bísínẹ́sì tí òfin tó ń ṣe wà láì nínú rọmọdọ́ọ̀nù ilé kan tó ń lò lè mo ti ṣe bísínẹ́sì almost over two hundred thousand sáláàkì ẹ̀ wọnú tó ti wọnú àkáǹtì gbogbo bẹ́ẹ̀ ló ṣe kí n ṣe bísínẹ́sì àwà èmi ń ṣe bísínẹ́sì online mo ṣe wò mí èmi ń ṣe yahoo online o online mo níwèé tí mo kọ tí mo ta online mo láwọn online classes tí máa ṣe fẹ́ mo ṣe ọlọ́run bẹ́ẹ̀ ní fọ́lọ́kọ́bọ̀ ọmọ jáde ilẹ̀ ìwọ́ máa ní mo gbé jàm náà lè ọlọ́wọ́ àti kí ni àlùjáde ìwé ọmọ ìwé ìwé ìlú lóko dání bẹni ọmọ ìsáré nà òkè yàrá ìwé ìlú tí wọ́n ta lọmọ ìmúdání Wọ́n gbọ́ mi dáadáa, ìwà àbábọ́ wa pé jọ́n torí ọlọ́run fi wà lùjẹ́ ńlẹ̀ ni má fi wọ́n kí ni bàrá nọ́mọ̀. Ṣùgbọ́n wọ́n tọ́ ọjọ́ bìgàn ọmọ rẹ náà rí ládàradà tí wọ́n náà ń ṣe online. Ó ní bí wọ́n náà ṣe kí ti obi tó ń pèrè bẹ̀. Ṣẹ̀kọ̀kọ̀ ọ̀rọ̀ dàrú àbí ọ̀dà. Ẹ̀yin obì gbogbo ẹ̀yin fẹ́ jókòó bí àtàwọn míì tí ò sí. Ẹ má jẹ́ píkṣọ̀ yẹn ẹyọ kan wà online. Gbogbo píkṣọ̀ omi tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ píṣọ̀ rẹ̀ kọ́ online irú ẹ̀sẹ̀lẹ̀ sí sísà kẹ́ńdò ní ìfẹ́ dáàbò ẹ̀wà lẹ́yìn fẹ́ bí ọba kú nínú àwọn sísà wọ́n rí ọlọ́ba ní sọ̀rọ̀ kẹ́ ìṣúlẹ̀ dáadáa ni lóòótọ́ kò kò tó ń lò dáàbò dáadáa wà láì bó ṣe kú báyìí áà sí inú mi bàjẹ́ ọkọ rẹ̀ ń sunkún fámìlì rẹ̀ ń sunkún ẹ̀ẹ̀lẹ́kọ́ṣọ́ àwọn èèyàn ìwọ́kọ́ ra fóònù fún mi ìjọ rẹ̀ tó wà ní Facebook yọ́bẹ̀ẹ́lẹ́ lọ́gbẹ̀ẹ́ kálukú wá mú dí ẹ̀rọ̀gẹ́ Facebook lọ́jọ́ lórí gúúsù tó o bá ti lọ síbi péjì èèyàn ní Facebook àyè kan bẹ̀rẹ̀ photos ọ̀pẹ̀ kílíkì ẹ̀ ni ìbáàjẹ́ fọ́tò ara rẹ̀ ìbáàjẹ́ fọ́tò mùsùlùmù ìbáàjẹ́ fọ́tò òdìbẹ́ gbogbo tó rí ohun gbé social media ọwọ́ kan ní màdí gbogbo píkítọ̀ rẹ̀ afá àwọn èèyàn wá ń ṣe àwọn ìdí píkítọ̀ rẹ̀ àdíwù ilẹ̀ lílọ ìwà ilẹ̀ ìlú mo yí bọ́ọ̀dù rẹ̀ ẹ̀ ń sọ ẹ̀ ń mú inú ọkọ̀ ìrìnàjò ẹ wọ́n ṣe àpíkọ̀ oríṣiríṣi ìwọ náà lọ fà á ṣètò ọ̀rọ̀ pé píkọ̀ rẹ̀ lórí social media nígbà wá kú wọ́n wá kálukú wá ṣe àpíkọ̀ rẹ̀ mọ̀lẹ́ kó tó máa mẹ́sẹ̀ bọ́ nù sàárè alókò ní gúgbà rẹ̀ bá ní èso àsìkò ní fídíò kan ní ẹgbẹ́ sáré kálukú ní èdè sálàyé tọ́kọ́ àwọn ní sẹ́rẹ̀ tó bá fẹ́ jẹ́ pé true servitude yóò máa wà pẹ̀lú àsúgbùmọ́tò sọ̀ọ̀lẹ̀ ha yóò máa wà láàrin àwọn ẹni rẹ̀ kọ̀sálàyé ní àdìsí lẹ́lórí àlùmọ́rù àlàdí nìkan nílùú ẹ̀sọ́ àgùntàn tó bá dá ní ọ̀jẹ̀gbẹ̀ anábì lọ́mọ ènìyàn wà lórí ìlànà ọ̀rẹ́ àrùn ẹ̀ kẹ́ni kọ̀ọ̀kan ni ó sọ́ra fún alẹ́mọ̀ bárìn àdìsí àfẹ́dà àti sílímì òun ni ẹ bá fẹ́ jẹ́ ẹrú ọlọ́run tó tọ́ yẹ kú òbí mo já àdá ti náà sí wà mọ̀rọ́ kàbátùwá wà ni ọlọ́run ọmọ tẹ mo já àdá tù náà ni rẹ̀ jà ẹ̀mí fẹ́ ọ̀gbọ́dọ̀ pé kékeré sórí sábẹ̀ta no ọ̀gbọ́dọ̀ sí báyìí ọ̀gbọ́dọ̀ gbà mọ́tẹ̀ sínà mọ́tòwó lọ́wọ́ àlè ọmọ ẹgbẹ́mi rẹ̀ jagun ìyẹn nìkan kọ́ ọmọ sọ ẹ̀mí ẹ̀ ọlọ́run rí ọ bákan náà ọmọ ṣèṣirò ẹ̀mí rẹ̀ mọ̀ áṣàbàtù náà sì nìyẹn àfáà ní ẹ bá fẹ́ jẹ́ ní ọlọ́run tó tọ́ láyù níhù àwòkọ́ọ̀tì kò ní máa fàtìkò ṣòfò gbogbo ẹ̀lú lẹ́yìn oṣù bá sì kò lè gbà mí ìyẹn nìkan tó kọ́ ẹ bá fẹ́ jẹ́ ní ọlọ́run tó tọ́ yáàrísọ aláfàkiri ṣẹ̀ríà wà ìkọ́mọ́ ti di yọ́ mọ́ lo ṣẹ̀ríà tó lọ a lè mọ́ lo ṣẹ̀ríà nàìjíríà ìjọba òní mọ́ lo ṣẹ̀ríà nù lé mi mọ́ lo ṣẹ̀ríà nínú gbogbo ìtẹ̀lẹ́ ayé rẹ̀ ìyá nìkan tó kọ́ ẹgbẹ́ fẹ́ jẹ́ ni ọlọ́ọ̀mọ̀ ibùn lèmùmìnì yóò nífẹ̀ẹ́ àwọn ẹni ọlọ́ọ̀ ó nífẹ̀ẹ́ àwọn mùmìnì wàlẹ̀ ẹ̀ǹfà ìfẹ̀ sílẹ̀ làhàt ó ń fọ̀ wọ́n máa náwó gbogbo tọ́bájọmọ́ òdodo kò ní ya àrùn ìyẹn nìkan tó kọ́ yẹkúrò bẹ́ẹ̀lẹ̀ lẹ́kọ́ọ̀fì wọ́n rọ̀jà bẹ́ẹ̀lẹ̀ lẹ́kọ́ọ̀fì wọ́n rọ̀jà yọ́ mọ̀ rò pé á ah, wà láìsí bá kú sí ìgbẹ̀wọ̀ náà báyìí àyà rẹ̀ ọmọ ẹja kò wọ́n lọ mi wà ìfẹ́ wọlé iná owó búrẹ́dì gan iná gáàsì gan ọ̀rọ̀run bákan náà yóò tún máa ra kàn pé ah, mo fà ń ọlọ́run bá rẹ̀ pẹ̀lú àṣọ ọlọ́run ti bá wíwá lùtà náà ẹni pé ọjọ́ fifty fifty àárín pé ń soríire ìrìn soríire téèyàn bá wá sí pé ẹwàrà mùsùlùmí kan bí ah, àwọn tí wọ́n wà lùdẹ̀ náà tá ń sọ bẹ́ẹ̀ fún bẹ́ẹ̀ tó yìí níwé èkó náà tó ní náà mùsùlùmí ọ̀dọ̀ máa jọ rẹ̀ lójú mọ̀ ọlọ́run lè mi yóò sì kí ni ó mi tí ó bẹ̀rẹ̀. àwọn àníyàn nìkan tó kọ́ ẹ ń bá fẹ́ jẹ́ ni ọlọ́run tó fọ́ ọ̀rọ̀ kí ni sọ́wárí mo ní kọ̀rọ̀ ọ̀dà àti kí ni lọ last point summary two the true substitute to Allah yóò jẹ́fẹ́ ni tó bá jẹ́ ni ọlọ́run tòótọ́ mọ̀tẹ̀ẹ́dán lè lè máa mọ̀tẹ̀ẹ́dán Rashidi tó bá ní Màlẹ́ká kú ti dé yóò jẹ́ tó rẹ́dì fòkú ìjọba bá ní ọ̀rẹ́dì fòkú ní wa kọ́ mẹ́wọ́ ọkàn mi ní òtún bíi ọkàn mi yóò ṣe kí ni wà láì mo tán náà gbúra àti sásìkò owó ọ̀gá ètò olókùn ikú ló súnmọ́ wa jù. Ìwọ́n tó ọlọ́dẹ jẹ́ ni ọlọ́run ọgbọ́dọ̀ máa múra fún ti pé tí bá kú kí ìfọ́ọ̀rù tó ní òótọ́ tó màá rí òun ọlọ́run. Ìyẹn lọ́fàá ìwọ́n tó ọba jẹ gbèsè. Olórí tí máa ba èmi lẹ́rù jù wà láì gbèsè. Sọlá wa tá àrọ́ kò yẹ́ ni òbí ẹrù pé bẹ́ẹ̀ ṣe sọ àwọn ẹ̀yáwó lọ́nà oṣù èèyàn wà kọ́lẹ̀ sẹ́ni bá ṣe jókòó yìí tó súnmọ́ wa jìjàmọ́ tí mo bèèrè ẹ̀yin yá wa ẹ̀yin obì ikú tún súnmọ́ ẹ̀yin ìjà wa lọ fẹ́ àgbí àbẹ́ àgbí fẹ́ àgbí bó fẹ́ lọ́dọ̀ fún ẹni tí kú súnmọ́ ju pani jàmọ́ nọ́mbà wán ẹ̀ńdáná dojúmọ́ ẹ̀ńlò gáàsì ẹ̀ńtí lo kẹrọsìn lo kẹrọsìn ẹ̀ńtí lo gílò gbogbo fẹ́ẹ̀ sí dáná

àmọ̀ ti ṣe kíní ìdí pẹ́ ọ̀dà á ṣe ó ti gbàgbé ẹjọ́ ní tó ń fọ ọkọ̀ lẹ́ olórí wó mo ti ní ìṣẹ́ wọ́rọ̀ mo ti ní ìdílé lọ́dún ní ọ̀rọ̀ ni yóò tó ṣe dé o afẹ́ ìgbà afárá kú kọjá ni bẹ́ẹ̀ ṣe ń lóyún fẹ́ ń ṣe kíni ṣe wọ́rà wà táwa náà jọ kan ikú súnmọ́ wa báyìí láàrin tí ò dí ìdòtù mélòó lọ ọlọ́ọ̀kẹ́ láyé mi ní ti kú méjì wà láì accident àwọn táwọn tó àkùtà máa ṣe wà àbí ìkú ibù kí accident bá ṣáàbù rẹ̀ nínú ìbàdẹ̀gẹ́ ìyọlẹ̀ yẹn lásìdẹ̀ntì àfà yóò jẹ́ títú twenty five láti àti mo kúrò láwùsẹ́ẹ̀kì mọ́ gbọ́ wà bá dẹ̀ àfà nínú ìbòmọ̀tò serious accident abẹ́rẹ́ mẹ́rin mo gbà lórí ẹ̀sẹ̀ abẹ́rẹ́ mẹ́rin ló jẹ́ wọn apá rẹ̀ níwájú méjì ọwà mẹ́rin yóò gbé ọdá ìjọ náà kò tó kú mẹ́ mo tó ń bọ̀ ní ọ̀ṣun tẹ̀ ìfúnjẹ́ ni mo lọ sí wá àbẹ̀yẹ tó sùn méjì lọ mọ́tò wá kúrò lójú ọ̀nà yìí ló ń gbọ́ gbogbo ń tẹ́ ìjọba lọ sí wá sí èyí ò sí máa sọ báwọn ìyàwó ìyàwó ní ọmọ lọ sí tọlọ ọmọ ṣùgbọ́n tó ọba kú bá dẹ̀gẹ́ bá àmọ́ gbàgbé express kọjá bá sọ fún ọ pé nínú òlú ìbàdàn mọ́tò lè ọ́dá mi jama ẹ̀yà jàmúra fúnfún subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta assalamu alaykum wa rahmatullahi